mílíọ̀nù kò sí nínú èdè lárúbáwá mílíọ̀nù la kàn yí lọ́rùn lọ́bẹ̀ pé àṣà pè bákan lárúbáwò ló ń kàtọ́ tayọ alifu tànàbí èkó láyé sọ̀rọ̀ thousand wọ́n wọ́n lè ní tí wọ́n fẹ́ kà tó tó mílíọ̀nù àmọ́ bò làwọn pè alifu alife alifu alife hadithu kan bẹ́ẹ̀ nù sọ yìí Bukhari ti alẹ́ lọ́wọ́ àwọn ọmọ kéwù ẹẹ hadithu azubayi wọn máa dọn wọn pé ní déyìnbó zubayi gbèsè tí zubayi wù jẹ gbogbo la yìí ngba wo si owó tó ní àti gbèsè rẹ nínú hadithi Bukhari tí wọn fi ń sin ni pé alifu alifin ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ibi tá à ń ni pé gaskiya lòlòlò bí wọn bá ná bílíọ̀nù lónìí àbí bọ́ọ̀lù ayé bá kó kùn sí tí wọ́n ná tírílíọ̀nù náà. ọ̀pẹ̀sán rẹ̀ ụlọ náà àmà nẹ́bi ní bọ́ ọba ní tírílíọ̀nù ba rí tírílíọ̀nù náà má kí wọ́n tún máa kà lẹ́yìn tírílíọ̀nù ànábi ní kò Allahu akbar Allahu akbar mudda ahadihim wala nasifa ntí ojú ẹkún kọ́ọ̀kù kan lọ tí sọ̀hábì kan ná sójú ọ̀nà tọ́lọ́mù ẹ̀yin wọn bá kò tó anabi ni wala nasifa wo jijɛ ni jɛ kɔpu kɛ wala nasifa wo kɔla koto daji da na amẹ mọmọrọ àwọn sọhábẹ mi kékeré la nẹbi ń wí nígbà na yi yìí káwọn náà common sense wo ẹni tí ó million ṣé mọ́sálásí yẹn lẹ ti pari ẹ wá gba one million lọ́la yóò wọ ẹ̀yìn wò pé ẹ àwọn yóò ní ìlú àbí <laughs> kọ́dà nàìjíríà yóò ní ju lọ kó tó lè di yọ béèrè owó táwọn Abubakar náà táwọn ọmọ irú owó táwọn ná àwọn rẹ́dì gbogbo fifty million yìí pé kò wá nábì gbogbo ẹ̀ nù kí lọ́ọ́ wàá ná ọlọ́run ó ṣe é torí ó yẹ ká máa sọ̀rọ̀ ká fa pọ̀nmọ́ òkun rẹ̀ yọ lójú lásán ká nẹ́bi bíi níbi ọba ná tírílíọ̀n níta nẹ́bi wíjọ́ òun ni pé ó ju tírílíọ̀n lọ́gán bàbá ẹ̀stímẹ́tì ẹ̀ ànẹ́bi lókè òhùdù ó ti tó ìmọ̀ sọ fáwọn èèyàn pé kò sókè òhùdù nàìjíríà kó dàtọ̀ sábúrò òhùdù nàìjíríà gbogbo òkè òpin òkè nàìjíríà ẹni wọn bá lọ mẹdínà tó lọ mẹka kọ lọ òhudu kó wọn ti ń dókè kéèyàn wá wo bókè òhudu ti tó ni anabi ní bàbá wa di gold tó di gini tó di gold ẹ mọ iye kílò tí wọn fọ mẹ ẹ mọ iye tí wọn ta kílò gold gan tí òdu pẹlẹbẹ láì lọ kéèyàn wá ní gbogbo òkè òhudu anabi ní kọ wá ná gbogbo ẹsọ lọnà tọlọ ní gold kò tó múlò kọ́ọ̀pù kan tí sọ abẹ́ fi ṣe sàárà aṣojú ọ̀nà tọ́lọ́hùn kọ́lápọ̀ tó dájú ẹ̀ èyí wọn náà fi yé wa pé àsìkò sáàbì wúná àwọn ọ̀gá wa ni wọ́n lójú ọ̀nà tọ́lọ́hùn àti àmẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam mo rò pé lẹ́yìn náà káfíńráyè lọ ìbòmí àti ńlọbí wákàtí kàrí. Eh, àwọn ahadithu mi tún pọ̀ tá a mọ̀ kàn nínú àmì ìta wí náà ọlọ́run kó sí wa lórí rẹ̀ wọ́n àmì yẹn bá gbọ́ dàdí àdìsí bí wọ́n bá sórí rẹ̀ ó tó a sì wí ọ̀rọ̀ àdìsí tẹ́nì kó pé ń bo lọ́wọ́ ọkọ mẹ lọ́wọ́ Bukhari lọ́wọ́ Sahihu Muslim náà hukuku ashabi nabiyyi sallallahu alayhi wa sallam tọ́ mo rò gbogbo tá à ń sọ látàárọ̀ yìí ọ̀dà bíi pèrèhàmù ni nígbà tá à ń tá à ń palẹ̀ mọ́ àwa ń dé dojú ọ̀rọ̀ báyìí báwọn sọ̀hábẹ́ bá wa tó bọ́lọ̀ ti pè wọ́n yìí báwọn sọ̀hábẹ́ bá tó bá nẹ́bi ti júwe wọ́n yìí sallallahu alaihi wasallam ipò wo lọ́yẹ kéèyàn àti wo fi wọ́n sí ráìtì wo ẹ̀tọ́ wo ni wọ́n ní lọ́rùn ẹ̀mí àti wọ́n based on bó ti gbọ́ yìí pé á ah, bọ́lá ti pè wọ́n yìí wọ́n tó báyìí lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam èyí ńlá wa mẹ́nubà nísìnyí ní ẹni èjì àkókò ẹ̀tọ́ táwọn sọhábì Ànábì ní lọ́rùn èmi àti wọ gbogbo ẹni ń bá ń ṣe la ilaha illallah rasulillah sallallahu alayhi wa sallam òun ni mahabbatuhum wa muwalatuhum mahabbatuhum wa muwalatuhum àkọ́kọ́ ẹ̀tọ́ tí sọhábẹ nílọrun wa ni pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn wa muwalatuhum a gbọ́dọ̀ jẹ́ aláìsí wọn ìmọ̀bíjì gbé yín kalẹ̀ yóò bá a jẹ́ ìyẹn ni pé bọ́rọ̀ di pé ẹ̀yin ta lọ wà ẹ̀hẹ́n muwalatu náà ẹ̀yin ta ni wọ́n wá àwọn èèyàn ti wà ní tàwọn tá a ṣe ní ẹsẹ̀ wọn àbí kò ṣe tàwọn sọ̀hábẹ́ o ègéèsì gbogbo ẹni tí máa ń sọ̀tà wọn àkọ́kọ́ ẹ̀tọ́ ti sọ̀hábẹ́ ńlọrun gbogbo ọmọ ẹlẹ́yìn ànábì bọ́ba gbọ́ntọ́ wí tọ́gbọ́ntà ànábì wí sallallahu alayhi wa sallam kọ́dà nẹ́bí ọ̀wá filẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ọ̀sàmìsì inú àdìsí tí orin lẹ̀ àdìsí sọ̀hí àdìsí yìí ń bẹ́ẹ̀ nù sọ̀hí Bukhari ń bẹ́ẹ̀ nù sọ̀hí Muslim bákan náà anabi ni ayatul iman hubbul ansar wa ayatul nifaqi bughdul ansar nínú riwaayà anabi ni al ansaru la yuhibbuhum illa mu'min wala yubghiduhum illa munafiqun faman ahabbahum ahabbahullah waman abghadahum abghadahullah rawahu al-bukhari wa muslim. ọ̀rọ̀ àwọn ansọ́rì lọ wáyé lọ́jọ́ yìí tá a dábì fi sọ̀rọ̀ yìí nínú àwọn sọ̀hábì ànábì làwọn ansọ́ ànábì ní inú àmì tá a fi mọ̀ pé ìmánì ń bẹ lára yẹn òun ni ká yí ọkàn rẹ̀ wò ká bá fẹ́ àṣọ mẹ́ inú tí a fi lè yọ bí yẹn kó nù mùmí ní pé mọ̀nàfì kí lélẹ́yìí òun ni kí bínú sọ̀hábí àṣọrù ká kódà nàbì ni láàyò ẹ̀bùn òun wàláyò bùrẹ́bù òun mo fi ní àkọ́kọ́ ìwọ̀ tí wọ́n ní lọ́rùn wa ní ká fẹ́ràn wọn dénúdénú torúkọ anábì ló wù yí sọ́dọ̀ náà wà ní ìlú sẹ́lẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá lóun fẹ́ràn ọlọ́run ìtumọ̀ ẹnu o tọ́ fẹ́ràn anábì ẹ̀rí pé gbogbo kínní tó tẹ̀léra wọn ni ẹ̀jẹ̀ ń wí kọ́ bá yé sẹ́nìkan lè wò hàn ní ìsìnkú pé a bẹ́ẹ̀ wo bí fi anábì ti tó hmm? àbí ká láti àbí fi ọlọ́run yàrá nífẹ̀ẹ́ ọlọ́run ti tó lọ́kàn mi èmi gan ọ̀mà mo fẹ́ràn ọlọ́run púpọ̀ kéèyàn wá pé òun fẹ́ràn ọlọ́run púpọ̀ àmọ́ wọn gba tànẹ́bí ẹ pé òun fẹ́ràn ọlọ́run àmọ́ wọn kàn gba tí wọn kàn gba tànẹ́bí sallallahu alaihi wasallam àwọn sọ fún pọ́ tọ́ ọlọ́run yọ olúwa ló pè wọ́n lọ́tọ̀ ọlọ́run o lu ẹni bẹ́ẹ̀. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم آية قرآن kò pọ́sibù kò máa kílèmù kò fẹ́ràn ọlọ́run kò sì máa bínú ànábì kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà lọ́wọ́ á wá kò ṣeé ṣe kó ọlọ́run fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam ọmọ wa bínú àwọn sọ̀hábì kò sèse òun lànà ìlú yìí o sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá kàwá kún ní tí ó nífẹ̀ẹ́ sọ̀hábì ànábì káwá nífẹ̀ẹ́ ànábì jù wọ́n lọ ká nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo ẹ̀ lọ eléyìí lè fi jẹ́ kíni mùmínì òdodo. bin Anas mo ti dá mo sọ̀rọ̀ Abu Hanifa lẹ́ẹ̀kan àwọn àlùfáà wọn yọ̀ọ́ kọ́ mọ́sá bá wa wa ọlọ́mọdé lè farabalẹ̀ ká gbọ́ kí wọ́n yé ẹ wò pé nya èdè Lárúbáwá náà wọ ẹ̀kọ́ táwa náà lè ka ìbáwọn bá wà fa ìtumọ̀ mí yọ ń bẹ́ẹ̀ tẹ́sí ni fọ́ọ̀tì ẹ̀ wọ́n ní Imaamu Malik bin Anas rahimahullah aya kan tí gbogbo wa mọ̀ nù Suratul Fatih yẹn Imaamu Malik kẹ́ Imaamu Malik ní gbogbo ẹni tí ń bá bínú sọ̀hábì ànábì sọ̀hábì kékeré ni o sọ̀hábì àgbà ni o ẹni ó bá bínú sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam ìmáàmù Málíkì fi gbogbo ẹnu wípé kèfèrí ni wọ́n ní gbọdọ̀ kí ni ìmáàmù kọ́ nínú Kùránì ìbẹ̀rù Al-Kùránì Karim mọ̀ pé gbogbo ẹni tí ń bá bínú sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam fahuwa kafir talobi ìmáàmù báyìí wọ́n ní kí lẹ́mí yín onímọ̀nà àgbọ̀ àdìgẹ́rì yín ké fún yín ní sẹ́dẹ̀ lórí ògiri rẹ̀ làwọn ń ké tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú màá jèrè àwọn àlùfáà súnà ìmáàmù báyìí kì í ẹ̀yin ò ké àyà ti ní àyà tá kan nínú muhammadun rọ̀ṣúlù wàlẹ́rìnà máa wú àṣìdáhùn alẹ́ kòfàrí rúhà máa wù bẹ́yìn náà máàlìkù lọ́nà wọn ń ròyìn àwọn sọ̀há bíbọ̀ wá bá a débi pé kí ni. ìdọ̀ bí himel kòfàr kí ni tún mẹ́ àyà suratul Fathi yìí olúwa ní òun ṣe àwọn sọ̀há anabi bóun ti ṣe wọ́n ńgbà tó wọn láti lè ṣe kí ni ìtumọ̀ ẹ̀ ni pé láti lè máa fi bí àwọn kèfèrí nú láti lè máa fi bí àwọn kèfèrí nú Imam Maliki ni a jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń bínú sọ̀hábé ó ti bọ́ sábẹ́ kínni Imam Maliki ni aya nù tó tó ń fi fẹsẹ̀ lé pé gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ sọ̀hábé láì dáa bí bínú sọ̀hábé sàmbẹ́ lọ́kẹ́ kọ́dà ń jáde lórí ahọ́n rẹ̀ kọ́lọ̀ tọ́ra sàfúrú láì látò ní o àwọn ìdí tí ń sè ń fa ni mo ti wíhun bẹ́ẹ̀ bá ka àwọn ìwé bú kan àwọn ìwé táwọn ọ̀tá ìsìláàmù kọ àwọn orientalist àwọn ìwé táwọn mọlọkọ wọn ẹ <laughs> ẹ mo fẹ́ rántí àwọn àgbà wọn kan ní àwọn Joseph Staft àwọn William Montgomery àwọn ni wọ́n kọ́ tàn nẹ́bí ń jọ ń bá táwọn èèyàn kéwú àwọn sì máa kọ́ léèbó ibẹ̀ wọn ti máa wá kọ bí wọ́n bá ròyìn bí sọ abẹ́ kan muawiya ọlọ agbárí fún àbí wọn wá tàn án irú eléyìí bẹ́ẹ̀ lómi bá gbọ́ lóòótọ́ yọ fẹ́ gbà bó ni ìyẹn sì lè máa wà báyìí àwọn ọ̀tá ìsìláàmù nù o àwọn míín náà sì ń bẹ tí ń bó kọjá ìsìláàmù tí ṣètọ́ ni wọlé lọ́dọ̀ tiwọn náà bẹ́ẹ̀ inshàlá a padà mú examples wa bọ̀tibí tí a fẹ́ lò ń bì ní pé mahabbatu sahaba wa mu wa laatuhum kéèyàn fẹ́ràn àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam nínú ìsìláàmù lọ́wọ́ o hadithi anabi ni aya alukuraani ni bí maamu maliki ti tu kọlọ̀nkọ́mọ́sá ṣe amànẹ́ni kọ̀ọ̀kan wa o ẹ̀ẹ́kejì. E i'tiqadu fadlihim wa adalatihim i'tiqadu fadlihim wa adalatihim nínú tí mùsùlùmí gbọdọ̀ di ọkàn àkídà mùsùlùmí oníkéyàn ọgbà pé àwọn sọ abéyèsé yẹn gbégbégbé o ẹ̀jìkọ́dù fadli ẹni ọlá ẹni iyì òun làwọn sọ hábẹ́ àlẹ́ bọ̀ sallallahu alaihi wasallam ẹni ọlọ́run pọ́nlé ẹ̀yìn anabi bàbàrà òun làwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ o ẹlẹ́kẹta alikafu amma shajara baynahum alikafu amma shajara baynahum àwọn ṣẹlẹ̀ kẹ́ wá ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu pàtàkì jùlọ lẹ́yìn gbàtà anabi ò èyí tó ṣẹlẹ̀ ẹ ma nígbà tá Abubakar ó fi jẹ khalifa ni pé àwọn kan dóńdó pé ah, a ẹni afẹ́kẹ́ ẹ̀yàn ni bọ́fẹ́ bóyá pé kíákíá ni wọ́n padà fọ̀rọ̀ síbi tọ́lọ̀ ń fọ̀rọ̀ sí àmì yìí tó le jù tí máa hàn jù nígbà tó dorí Uthman bin Affan radiyallahu ta'ala anhu tó fi wá kàn gba Aliyu ibn Abi Talibin radiyallahu anhu ijtihadu àwọn sọ̀hábà ń gbà nìyẹn ni pé ìgbìyànjú wọn látàrí tútú ọ̀rọ̀ ọlọ́run àti tànẹ́bì sallallahu alayhi wa sallam ara wọn kan tó ní báyìí lọ́yẹ̀ orí ara wọn míì tí ní báyìí ní ọ̀yẹ̀ orí sẹ́ẹ̀rí ipò tiwa àwa tá a wọn tá a bá fẹ́ wà nù bí ihsan òun ni alikafu amma shajara bainahum mẹ́nu rẹ lọ́wọ́ o má sọ rẹ dáadájọ́ láàrin àwọn sọ̀hábì ànábì ẹjọ́ ọba fẹ́ ru tiẹ̀ má sọ rẹ di kíni má sọ rẹ dáadájọ́ láàrin àwọn tó kù ọ lọ àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wa sallam alikafu amma shajara bainahum ẹ̀tọ́ gbogbo wọn lọ́rùn tiwa ni pé as-sabiquna al-awwaluna ọ̀gá wa ni wọ́n àmọ́ wá jòkó ma wá analyse irú àwọn ìwé bú tí mo wí lẹ́ẹ̀kan ni ẹ kí ló dé tá Abubakar náà ṣe báyìí ẹ èsì tó ń kuma náà ṣe báyìí ẹ wá ìtàlí náà rìn báyìí bẹ́yẹn bá ti rìn àwọn ojú ọ̀nà ni ẹ yọ padà débi tọ́lọ́wọ́n ọ̀fẹ́ á dé nípa àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí naturally ìbínú kan padà máa dìde lọ́kàn rẹ̀ sí apá kan nù àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam òun lọ kán nù àwọn sálàfù náà sọ̀ọ̀lẹ̀ ẹ wo ọ̀rọ̀ olówó iyebíye píríncípù tó kọ́ wa àwọn kan wá bá nù àwọn tí ọba ànábì láyé sallallahu alaihi wasallam ìpè ẹ kílẹ̀ rí sí nǹkan báyìí kílẹ̀ dẹ̀ rí sí jà tó ṣẹlẹ̀ láàrin Usman àti Lamayin ìlérí tó ṣẹlẹ̀ láàrin Tọ́lá àti Zubairu àti Làkàzégbè ẹgbẹ́ kí ni ọ̀kan náà àwọn sálàfù wà yìí wí tó yẹ kóun lọ yẹ kí gbogbo wa náà máa wí ó ní kọ́wọ́mùn tọ́hárọ̀ lọ́hùn àìdínà min dima'ihim min dima'ihim ó wu ọ̀fọ̀ ọwọ́ mi máa kọjẹjẹ nìkan náà àwọn sọ̀hábí ó yí mi lọ́wọ́ pé sọ̀hábí kan tí wọ́n pa ayẹ́jẹ rẹ̀ ní lára tèmi ìyẹn ni kọ́lọ́hún òpin sila láyé ń gbà gbogbo ń tẹ̀ ń wí ìṣẹ̀lẹ̀ èmi ọ̀ wá ní fọ ahọ́n mi mọ́ ẹ̀rọ kan ṣe ọ̀rọ̀ làákà yìí nìyé ọlọ́run sọ èmi kò pé ń wà ń bẹ́ dépò tí ń bìlọ́ǹgì sí pátì kan ègéǹsì omi tí mo sì mọ̀ kọ́ gá mi gbogbo wọn èmi tọ́lọ́run kó bára mi dákun gbégbére rẹ̀ ìlú ọgbọ̀n mi torí náà alikafu àmà ṣàjọrọ bẹ́ẹ̀ náà mu inú ẹ̀tọ́ àwọn sọ̀hábà inú ọ̀nà téèyàn lè rìn tí òfin ní cd tí òfin ní padà já síbi ń tà nẹ́bi wípé ìfẹ́ràn ọlọ́run ìfẹ́ràn àwọn sọ̀hábà àpẹẹrẹ ìmánì ni ìbínú wọn àpẹẹrẹ mọ̀náfìkì ni bẹ́ẹ̀ yọ̀ọ́ tètè gégidínà rẹ̀ látàrí àmọ́ analyse àmọ́ discourse ń tó ṣẹlẹ̀ láàrin wọn yìí ó sì sì kéèyàn já síbẹ̀ o ẹlẹ́kẹrin wujubu taraddi anhum wa du'a lahum inú ẹ̀tọ́ táwọn sọ̀hádà nẹ́bi nílọ́rùn ẹ̀yìn kọ̀ọ̀kan wa òun ni pé gbogbo ìgbà tí wọ́n bá ń dá kọ wọn ká máa bẹ lọ́nkọ́sálẹ́kùn yọnu rẹ̀ fún wa bá a ti máa wípé ọ̀rọ̀ ni àwọn ọ̀hún ànihàn ká máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ nínú ẹ̀tọ́ táwọn sọ̀hábì ànábì nílọ́run ẹnì kọ̀ọ̀kan wa ni. kódà àwọn àlùfáà ní aya alukur'an kẹrìmù kọ́ wa ní ìmọ̀ ṣàdúrà ìmọ̀ tọrọ yọ́nú ọlọ́run fáwọn sọ̀hábì ànábì ridwanullahi alaihim bàbá wo suratul hashri kẹwàá. olùwà waladina wàlladina jáú min ba'dihim waladina jáú min ba'dihim yaquluna rabbana igfir lana wali ikhwanina alladina sabaquna bil iman wala taj'al fi qulubina billan lilladina amanu rabbana innaka ra'ufun rahim. olúwa aládùúgbò àtọ́gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí nù. àyà ìta bá wò ó ẹni ọba ní al-Qur'an al-Karim máa lè sí i. àyà ìbẹ̀rẹ̀ látòrí olúwa sọ ọ̀rọ̀ àwọn muhajiruna nínú àwọn sọ̀hábí ànábì ọ̀sọ̀rọ̀ àwọn lẹ́yìn tiwọn ọ̀sọ̀rọ̀ àwọn wo àwọn ansọ́ọ̀rù ìran méjì àwọn sọ̀hábí náà nù ará Maka ará Madina lẹ́yìn eléyìí lolúwa wá ní walladhina ja'u min ba'dihim àtàwọn tó dé lẹ́yìn wọn walladhina ja'u min ba'dihim kí ni sẹ́ tàwọn tó dé lẹ́yìn wọn yaquluna rabbana onípa wọn máa pé wọ́n lọ́wọ́ ighfir lana dákun ṣàmójúkò fún wa wali ikhwanina foríjì wọn foríjì àwọn ọmọ ẹ̀yà wa alladhina sabaquna àwọn tí wọ́n rin ọ̀nà yìí ṣáájú wa àwọn tí wọ́n gbà fún anabi káwo tó gbà sallallahu alayhi wa sallam kódà kéèyàn máa fi kún wàlá tajal fi qulubina alukurani lọ́kọ́ aládùá ni o ara rọ́bà náà ló alukurani là ń ké yìí o olùwàní máa pé wàlá tajal fi qulubina gílan lílà ìbínú ìrònjí ọ̀dá. E, ọ̀tẹ̀ kan sí ẹnìkan nú àwọn mùmíní ọlọ́dàkùn yọ kó lọ́kàn tèmi ẹ̀dàkùn tá lọ gá mùmíní àwọn sọ̀hábì ànábì ni sallallahu alayhi wa sallam nípa báyìí inú ẹ̀tọ́ táwọn sọ̀hábì ànábì tí wọ́n ní lọ́rùn wa òun ni ká máa ṣàdúrà àá ṣàdúrà fún wọn ni àmọ́ àwa jòkó a máa analyse ti ọkàn wa gẹ́gẹ́ bí sálàfù ti wí pé àwọn tọ́lọ́run ń sọ wa níbi ẹ̀jẹ̀ wọn káwọ ọmọ wa lè sọ kínní ahọ́n wa kéèyàn wá fi kó bárẹ̀ ọlọ́run kọ́ mọ́sá sàmọ́nà wa o nípa báyìí alukur'an al-karim mu ní ntí sọ̀hábẹ́ gbèsè tí ọjẹ́ sọ̀hábẹ́ anabi analysis kọ́ o rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ọmọ kọlọ àtàwa àtàwọn tó ti gbà fáànẹ́bì ṣáájú káwo tó dé olùwàmọ́sá àṣàmójúkò fún gbogbo wa àtẹni tí ọ wà ní ibi tá a rò pé ibi tí ọ̀nà wà àtẹ̀ntà àrùgbá òun ṣe mí sí olùwàmọ́sá àṣàkíní mọ́sá àṣàforíjì fún gbogbo wa ntọ́lọ̀ ní kẹ́mi ni ó ṣe mi nínú Al-Qur'an Al-Karim. ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ inú àwọn àgbààfà ní ìlú Madina lónìí tí ọlọ́wọ́n bá ṣàánú wọn púpọ̀ ẹran mi ní tí ó kọ́ wọn mufasiru imaamu kubayi ọ̀pọ̀lọpọ̀ satellite tv ní máa gbé tẹ̀síìrù wọn mo gbàgbé orúkọ wọn nísìnyí àwọn wà nísìnyí ẹ wọn bẹ nísìnyí ẹ ọlọ́run ọlọ́run ṣàánú wọn púpọ̀ nípa kéèyàn tún máa Al-Qur'an al-Karim ọ̀rọ̀ bàbá ṣèǹkìjì tẹ dákọ̀ yìí náà wá ṣe hikaya ní two thousand and eleven ni mo jókòó pẹ̀lú wọn báyìí ni wọ́n sọ̀rọ̀ yẹn nínú àwẹ̀ wọn làwọn gbẹ́jú mọ Sheikh Muhammad Lamin ṣèǹkìjì ní Madina bíi àwọn kan wá wá wọn wá ṣe hajj àbí wọn wá ṣe umra Sheikh Saleh náà magamisi barakallahu Sheikh Saleh magamisi barakallahu náà àwọn ni wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sẹtẹláìtì ni máa ń gbé tẹ̀sí ògùn ẹ̀ sheikh sọ́ọ́lì mọ̀gáàmì sí lọ sọ ní two thousand and eleven tí mo méjì. wọ́n ní bàbá ṣèǹkì tí wàá jáde sí wọn irú àwọn tí máa ń sọ tí ojú wọn ò tó ń pa àwọn sọ̀hábì ànábì ni yà èsè tí Abubakar náà ṣe báyìí èsè tí Ali náà ṣe báyìí wọ́n ní bàbá wa ní mùmíní níyàbí <laughs> wọ́n ní mùmíní làwọn aya gan bẹ nu alukurani gbogbo katigori mọmẹni ni lọlọrun ṣàlàyé síbẹ̀ ẹ wàá sọ fún mi katigori wo ni ẹ̀yin bilọngi sí ẹnu tí mo ní ìdùnnú ẹ dákun ẹnì tani ọba wa sí aya náà suratul hasiri bẹfọ aya tí mo ké yìí tabarẹ nítorí káwọn èèyàn fi sàǹfààní naam ibi aya yìí ti bẹ̀rẹ̀ ni pé naam ọlọ́nkọ́ bá sàkí àwọn àlùfà asọ̀rọ̀ Abu Hanifa ní centuries tó asọ̀rọ̀ ìmáàmù Malik ní centuries tó pọ̀ bàbá ṣèǹkìjì tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn wà láyé till in nineteen seventy three in nineteen seventy three ni bàbá ṣẹ̀ṣẹ̀ kú láyé rahimahullah ta'ala ẹ kótó kan ẹ lákòókò ọkọ kalẹ̀ aya eight aya nine aya ten bọ́ ọ bá ti wọ bìkan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí èsì mùmẹ́ni nusọ́rọ́tò hasiri gbogbo katigori si mùsùlùmí látọjú ayé ànábì tí ó fi di ọjọ́ àlìkìyàmà olùwàsọmọra ìṣèṣirò ayé àmẹ́tẹ̀ẹ̀ta yìí kila aya yìí ni wọn baba ṣe ń ké títí ká ń ké fún wọn náà lùpẹtọ ibi ẹ bá wà ń o aya eti ni lilfukọrọ ilmuhajirina alladhina ukhriju min diyarihim wa amwalihim. يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون نكوكولو olùwàrún yẹn àwọn àwọn bẹ́ẹ̀ àwọn muhajiri àwọn tí àwọn kan lé wọn lé wọn kó nígẹni akókòrìjú mẹndìyàrí wọn lé wọn kó lé àtọ náà wọn. wọn ní bàbá wa bí wọn pé à ń tún mí nù. inú àwọn tí wọ́n lé kó lé torí islam ni àwọn làwọn àwọn bò àtọ̀ mo ní bèrè ni wọ́n ní bàbá bá lọ bí àyà kẹsàn-án. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة في مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun olúwa bá tún bọ́ sọ́dọ̀ àwọn ànsọ́ọ̀rù ìran mùsùlùmí kejì nù àwọn tí wọ́n ti wà ní Madina káwọn eléyìí tó dé wọ́n sì gbà wọ́n lálejò kódà wọ́n padà wá rí i pé àwọn muhajiri tó dé báwọn yìí wọ́n lọ́lájà wọn lọ ń bí ẹ̀sìn yìí wala yajiduna fi sudurihim àjà kínníkínní kan ò sì torí ẹ̀ wà lọ́kàn wọn kínníkínní kan. kò torí ẹ̀ wà lọ́kàn àwọn ànsọ́ọ̀rù pé bá wà lágbà yín lálejò ẹ̀dùn wá ń wa abubakar umaru usmanu ẹ̀ẹ́ eh, aliyu bin abi talib muhajiru gbogbo wọn àwọn la pè yìí níbo wọ́n ti ń jọ̀gá eh, níbo wọ́n ti ń jọ̀gá ní wọ́n lé wọn kó lu tiwọn ní o ẹ wá dé lu olúwa ní ròyìn wọn pé òun tóun rí ẹ̀mí wọn òun mọ̀ pé kò sí kíni kò sí kínníkínní kan lẹ́mí wọn. kódà wàyú zèrúnà aláàbùsì ẹ̀sìn wọn làbùmọ́ mi olúwa ròyìn wọn pé kódà ntí ó jẹ tiwọn tí wọn fi ṣàǹfààní wọn a sì tún gbé fáwọn muhajiri gbé àlejò lẹ́yìn àwọn ọmọ bíi àtún wá sí. Allahu akbar bẹ́ẹ̀ bá kàtà àwọn sọ̀hábẹ́ yóò fẹ́ràn wọn ta lè ṣe mọ́ lónìí. sọ̀hábẹ́ kan sọ fún ara mẹ́ka ìgbé ò níyàwó olóhùn náà níyàwó mẹ́ka ńgbà wọn sì wọ́n ya àwọn ntá ara mẹ́ka dánwò nù o bàbá wà yóò sì wà mọ́mọ rẹ̀ kó lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ pé wọ́lọ́ tẹ̀lé mọ́mọ́ ọgbọ́dọ̀ mọ́mọ́ tẹ̀mí lọ ìyàwó ma sunkún bí wọn kọkọ kò sí ní gẹrẹ fún bọ òun ni wọn bá fẹ́ wọ́n sọ ẹlòmíì di ẹ ẹ ẹ bó wọ́n ń pè àpọ̀ ọ̀sán gẹ́gẹ́ nínú ta àwọn sọ̀hábẹ́ nu àwọn sọ̀hábẹ́ ọ̀kan gbáwájú lásán wọ́n ṣiṣẹ́ rẹ̀ ni ọ̀kan nu wọn ọwọ́ àpẹ ọmọ ẹ̀ anabi wa gbé anabi wa ń so wọn pọ̀ pé ìwọ ni mọ́lẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ nu o mọ̀ pé gbẹgẹ́ náà ni wọ́n ti bí yín o àwa àwa àwa ń yà débi wọ́ọ̀lù lónìí kò sí wọ́ọ̀lù wa kì í sọ ọmọ local wa kì í ṣe Yorùbá kì í ṣe Haúsá wọn ò mọra wọn rí wọn fi fi dàgbà wọn ò ríra wọn rí ànábìsí rẹ ti dọmọ ẹyà wọn sì gbà bẹ́ẹ̀ ọ̀kan wa pe ọmọ ẹyà rẹ pé wá yìí ṣe ò níyàwó pé a bá sọ̀rọ̀ látàárọ̀ ta ìgbọ́n ní ọ̀dàárọ̀ ń wọlé lọ́dà àwọn <laughs> ajá tèmi mọ̀ pé wọn náà kò kò ọ̀rọ̀jú nìyí tọ́ bẹ́ẹ̀ náà ní ọ̀dà ọmọ tó kún bẹ́ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ìyàwó méjì mú ni ìyàwó mélòó méjì sọ abẹ́ ni wú bẹ́ẹ̀ ntàwọn ọkọ̀ máa wò ni pé bọ́yọ̀ kan ti ya ta rẹ̀ pé ọ̀ mú yín mú tí ó ti sí kódà ẹlòmíì náà bọ́ yàtà rẹ̀ náà ọ̀rọ̀ kéèyàn ó fẹ́ ìyàwó tẹ̀lé ọ̀yà wa fẹ́. kọ́là bọ́ pọ̀ kọ́là bọ́ pọ̀ ẹlòmíì bí ìyàwó bá kó lé rẹ̀ ẹni ọba fẹ́ dára. kódà ládùúgbò yàtọ̀ ẹ̀rọ kọ́ bọ́dọ̀ kọ́ rí rí ládùúgbò ẹ̀rọ kọ́ bọ́dọ̀ fẹ́. ìtàtọ́lá kọ́ lẹ̀ ni o ẹ pé kí ni sọ abẹ́ yìí wípé ń fún ọ láyé wo àwọn méjèèjì èyí tó bá wù ọ́ jù Allahu Akbar èyí tó bá wù ọ́ jù sọ fún mi o tọ lẹkọọ ha lè dàdàzà wájà ìyẹn kọ ọfẹ dalẹ dẹrù yìí wò má mi ẹ àfa yìí mérí ẹni tí o mérí náà ń mi sọkàn àwọn sọhábì ànábì nù sallallahu alaihi wasallam ká padà sórí àwọn ayé àti bàbá ṣe kejì fi wọn fi sílà káyà àwọn òpònú jọ náà. wọ́n ní bàbá wọ́n ní bàbá bá tún bíyàn bàbá màkà mi sí ni bàbá bá tún kọjú wọn pé à ń tún mí nù. ẹ̀yin láyé àyè ń bá wí ọ̀nà ah, àwa bò àwa kọ́ ah, tọ̀ bàbá ni mo ní bẹ́ẹ̀rì ni tọ̀ kàtígórì kẹta ni walladhina ja'u min ba'dihim. يقولون rabbana ighfir لنا ولإخواننا الذين سبقونا alladhina sabaquna olúwa láwọn kẹta àwọn lẹni tó ṣe pé láwọn máa ṣàdúrà fúnra kínní àti wọn ní baba lọ́wọ́ akọ́kọ́ dìde pé wa ana ushidu Allaha annakum laysu minhu n ò ní wulẹ̀ bí lélẹ́yìí lẹ́nu pé ẹ ti yọra yín kò nù tà kọ́kọ́ ẹ sì yọra yín kò nù ẹ̀kejì èmi fọlọ́ ń jẹ́rìí bẹ́ẹ̀ sínú ẹlẹ́kẹta yìí náà torí mo ti gbọ́rọ̀ yìí tẹ̀ ń sọ ń pa àwọn tọ́lọ̀ ní ẹ̀mọ ṣàdúrà fún yìí ẹ̀gẹ́ ti lọ́jìkì ni mo ti gbọ́ ntẹ́ opposite tọ́lọ̀ ní ẹ wí sí wọn la ilẹ̀ ń wí tí mo gbọ́ èmi gẹ́ fọlọ́ ń jẹ́rìí pé ẹ̀ sínú àwọn kẹta yìí ẹ wá bí ẹ bá bìlọ́ǹgì sí kíkó wa náà wọn rẹ ẹ dákun ló jẹ́ ń dákun àyà ni àyà tọ́lọ̀ bí describe wọn náà mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta nù nínú alukur'an kari bẹ́ẹ̀ ọba ti wà ọ wáyà eighty ọ wáyà nine ọyọ rẹ kò nù ten tọ ọlọ́wọ́ sàmẹ̀lẹ̀ wa àmọ́ kéèyàn kéèyàn náà ronú o ọlọ́wọ́ kọ́ mọ́sá sọ wa o nítorí náà eléyìí ni hukuku ashabi nabiyyi sallallahu alayhi wa sallam àwọn ìwọ ẹ̀tọ́ táwọn sọ̀hábì anabi ńlọrọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. níbí yìí a yà sí masala kékeré kan ó ṣe pàtàkì ká yà lọ mo ní ká máa wí fún sọ̀hábí pé radiyallahu anhu ẹ gbogbo àyínà la mọ̀ bẹ́ẹ̀ pé bí wọ́n bá ti dákọ̀ sọ̀hábí ànábì kankan pé radiyallahu èmi ọmọ bóyá yìí ń gbọ́ o èmi wá ń gbọ́ láwọn orí rédíò kan bí wọ́n bá ti dákọ̀ àwọn àlùfáà wà kan. ntókù tá à ń gbọ́ lónìí náà ni pé radiyallahu anhu radiyallahu anhu. Hmm? tọ ẹrọ <laughs> àwọn bóyá lẹ́kọ̀ọ́ lè yún ìmọ̀ ẹ̀hún àwọn èèkọ́ yún wọ́n ní ẹrọ bíi wọn. <laughs> tọ ẹsẹ̀ omi ẹtí máa ń wí nù radiyallahu ta'ala anhu ṣé o jẹ́ radiyallahu ta'ala anhu. kéènì dájọ́ sẹ̀ríà pa yìí wọn torí pé gbogbo nǹkan ló ní ètò nù ìsìlámù sọ̀hábì ànábì láti dóhùn dóhùn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìmáàmù Málíkì lò bẹ́ẹ̀ Abu Hanifa lò bẹ́ẹ̀ kí Málíkì ó tó lò Ṣáfì lò Ahmadu lò àwọn Ibn Taymiyyah lò àwọn baba ṣe kejì tó lọ láìpẹ́ yìí gbogbo eléyìí bẹ̀rẹ̀ nísìnyí kẹ̀pẹ́. ẹni ọwọ́ àyẹ̀dú ọ̀rọ̀ yìí tóun ti sọ kalẹ̀ tí ọmọ pé yọ padà dì báyìí òun ni ìmáàmù náwáwí alimami anáwáwí alimami náwáwí ní ntí a bá ti mà ó lè jẹ́ pé nípìlẹ̀ ntẹ́lómi òwú níjà ẹ bá dùn àní ọlọ́mọsá yọ́nú sí wọn ṣé ẹnìkan lọ́wọ́ ọmọ yọ́nú sáwọn bàbá wa wọn yìí náà ní àpọ́lọ́wọ́ ọmọ yọ́nú sí wọn àmọ́ ẹ wo bi tí ìmáàmù náwáwí ti gbé ọ̀rọ̀ ó ní ànábì lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa azizun amlẹ́sàbí aziz kọ́ra ni pè ní azizun ale ẹẹ ẹẹ azizun aleikum bil mu'minina ra'ufur rahim ó ní njẹrẹ nìkan tí laaka yẹrẹ jókòó tọmọdé ń wí tọ́wádàpọ̀ ànábì tán dọ́kan tó ní azza wa n project nkoji na wa wi ɔne wa nka na azizan gẹlẹya bá anabi didi azizu tó tọjẹ jẹlilu tó ẹrikẹni kó pé muhammadun azawajalla torí pé ó ti di àṣà mùsùlùmí dá ọlọ́run la pé kọ́ làlọ́rù azawajalla tọ́ níjọ́ àti wọ́n ń dákọ̀ Abubakari Umaru nkankan ẹ̀rẹ́ nìkan ó gbé sallallahu alaihi wasallam ìbádùn àní lọ́lọ́mọ́sá bá ń ṣe kí á ti jẹ fún kì í ṣe wọ̀ká pé ọlọ́wọ́n ṣe kí á ti jẹ fún Abubakari kọ́dà ọlọ́run náà sọ fún anabi yẹn yàgbá pé wasallu alaihim amadawudu ni ó ti di pé kí ni anabi ah, làá lò léyìí fún ara respect ni alimami nawawi analyze ẹ bẹ́ẹ̀ pé anabi wa nkana azizan jẹlilan ẹnìkan ọgbọrọ pé muhammadun azawajala torí pé tọlọmù ńgọ bá ti ta bá ti mọ pé a ah, bẹ́ẹ̀ bá dà kọ̀ nǹkan báyìí ah, ẹ wọ àwọn ọlọ́lá ayé kẹ́nìkan wá pé <laughs> chairman local government wa your excellence ẹgbọ́n rí òun náà sí excel <laughs> bí ó excel kò ní wọlé àmọ́ ẹ mẹ́ni ẹ ń lo kíni your excellence fún èyí wọn ò túmọ̀ pé ẹ tàbùkù tiẹ̀ ẹ wà wọn ló kọ́ mí tí o ó ọ̀nàrẹ́bù kí a <laughs> ẹ dákun ẹ má da ẹ da kéwúrú níbi ọmọ ka ọ̀rọ̀ yìí nù mí dùn púpọ̀ kọ́dà bá a lè pé ọlọ́run ó sì kẹ́gẹ́ fún abubakar ẹni kò ní gbà abubakar sallallahu alayhi radiyallahu anhu ẹ̀fìyún náà lẹ̀ fáwọn sọ̀hábà ká gbà pé kàtígórì wọn jù wá lọ bọ́lọ̀ ti tó òun lẹ́ẹ̀fì rí i pé láti dáadáa àwọn àlùfáà bí wọ́n bá ti dáàkọ àwọn sọ̀hábà wọn ní radiyallahu anhu bọ́ bá ti kú láàrin sọ̀hábà kọ́dà àwọn tó bá sọ̀hábà láyé tá ń pè ní tábìlì kí ni wọ́n wí fún wa rahimahullah ẹ̀dá wa náà máa wí bẹ́ẹ̀ rahimahullah nígbà tí Málíkì bá lè gba rahimahullah ọ̀hún bàbá ní kara wa gbogbo àwọn bàbá wọn yìí wà láàyè bàbá dáadáa ni wọn àlùfáà àgbà ni wọn àmọ́ nǹkan tó Málíkì ẹ̀dá wí bẹ́ẹ̀ àwọn baba yìí gbà pa àwọn tó máa mú báyìí wọn gbà pọ ọmọ lẹ́yìn Málíkì làwọn làwọn baba wọn yìí èsì táwa wá fẹ́ àwọn bàbá yìí ò sì àwọn bàbá yìí gan òfin lẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ tán ní ẹ̀rọ di wọn. ọlọ́kọ́ mọ́sá ṣàtúnṣe wa o. Ah, sheikh abuabi ni kódà inú alukurani la kalẹ̀ kẹ́ni radiyallahu anhu àwọn sọ abẹ́ lọ́lọ́lọ́hún parẹ́ wọn torí náà ẹ dákun torí tó jẹ́ wípé àwọn oníkẹ́ lomi ọ̀gbìn ẹ bá dùn àní ọ̀hún àdúrà lẹ́wọ̀n. ìṣẹ̀wọ́ wù wá lóòótọ́. ìṣẹ̀wọ́ wù wá lóòótọ́. àmọ́ àdúrà ni rahimahullahu náà àmọ́ ẹ jẹ́ ọmọ ẹ jẹ́ respect fáwọn sọ̀hábẹ́ báwọn tàná ti fi sí. Si ìdá a sallallahu alaihi ẹ ẹ wò láàrin anabi àtàwọn anabi Ọlọ́run yòókù kéèyàn ó pé anabi Isa sallallahu alaihi wasallam kìí ṣe wọ amẹ́rì pé kọ́dà àwọn àfa device ẹ̀ débi kí bá ti lá anabi Musa anabi alaihi salatu wassalam wọ́n fi ń sọ ni pé a Muhammadu wọn lọ ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ sallallahu alaihi wasallam a bàbá jọmọlẹ́yìn anabi lóòótọ́ ẹjẹ àtò bá àwọn tàná ti tó irú àwọn tí ọmọ wa pé wọn sì ń para ẹyẹ sí àwọn àgbàlagbà rẹ irú wọn lẹwàá bá mi ẹrọ di wọn yìí o ìwọn ń pa táwọn àgbàlagbà fi kalẹ̀ ń parẹ́ kò yóò wí àmọ́ dọ́kẹ́tẹ́ nìkan bá ní bídí àkàn ọ̀dá ìyẹn ò ní wàá di pé táwọn àgbàlagbà sí ilẹ̀ fẹ́ parẹ́ èmi sì máa béèrè pé ẹnu jà tara wa àmẹ́bí sọ mi kì í àgbàlagbàla nẹ́bí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni kọ́ bá lo wàyó wọ́n ní súnà nẹ́bí ni ọ̀wá ni ṣé ìdá àgbàlagbà wá sí ọ̀dà ànẹ́bí sọ mí ké ọmọlẹ́yìn ọmọ kékeré làwọn yọ ṣẹlẹ̀. àtọ àwọn ẹja máa ní wí bẹ́ẹ̀ pé ọlọ́kọ́ máa sa àṣàlékún dáadáa àwọn àgbàlagbà kódà àwọn àgbàlagbà yìí láàrin àwa tá a bá lọ àmọ́ lọ kí àwọn àgbàlagbà wa tí a máa kó wa lọ ẹgbọ́rọ̀ tá a máa gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ẹjẹ mú kan wá tẹ́lifí pé ẹlòmíì kan dáràn sí wọn lọ́rùn ni àwọn bàbá wa mufti ńlọrin lónìí ńjọ́ tá a lọ kí wọn ńgbà wọn sọ̀rọ̀ ẹjẹ ran yín lójú wọn làwọn mi náà wà ń bẹ wọn wá dákọ̀ ara wọn ipe èmi sọfíyòlá ọmọ tí wọn tu tí ń bá wọn rọ kínní àwọn bàbá wa ní tọ àwọn bàbá wa mufti wọn ni là àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ wí bí mo ti wí èsì tó kọ tèmi ò sí dákọ lẹ́nu ẹ̀ tó ń dákọ Muhammad <laughs> tó ń dákọ irú àwọn àgbàlagbà wọn ẹnìkan máa wá lo wàyó pé ẹ wàyó ni ọ̀tá mọ́ o ànábì yìí ṣe ọmọ èké àgbàlagbà la ànábì ẹni ó gbáyé more than one thousand years one thousand four hundred ah, ànábì yìí sọ ọmọ èké sallallahu alayhi torí náà a yà lọ bẹ́ẹ̀ lélẹ̀ látàrí pé ẹ̀tọ́ àwọn sọ̀hábí lọ́rùn wa ìwọ ni ká máa ṣe radiyallahu anhu ká máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ yẹn ọba ti wá ṣe gẹ́gẹ́ bí baba ṣe ń kí títí wí ẹ̀ sá sí Suratul Hashiri fún ẹ̀ máa wá ké pé tọ́ àyà ẹ̀kọ́ ìjọ yìí à ń tà mí ni sí mẹ́ ẹ̀kẹ́ kẹ́ fún à ń fúnra yín ni ẹ yọ kó nù ẹ̀kẹ́ wá gbé àwa gán mà kó sínú kẹ́ wá yìí ibi ọba wa wà ní o <laughs> tọ hakadha al-ulama rahimahumullahu ta'ala tọ ọjọ́ ti lọ a sì ti kọ́ba dájì lẹ́jọ́ a wà mọ sáré ṣe ìyókù kí gbogbo eléyẹ jẹ́ kàkàfilẹ̀ tọ gbogbo bẹ́ẹ̀ mi rẹ ti wá gbọ́ wí yìí ẹ rí i pé pẹ̀lú ẹ̀rí à ń kí àyà fúnra wa àbí à ń ká dídí ànábì tọrin lẹ̀ nínú Bukhari nínú Muslim fúnra wa afọ̀rọ̀ àwọn àgbà alfa ti dọ̀hun àti tànà àtẹ̀yí tí ó jìnnà àfisẹ̀rí gbogbo eléyìí náà eh, àwọn kan tó wá ń bẹ ń bi pé ọmọ àtàlà wọn sọ abẹ́ wọn wàláyé ní ní gbogbo ìta Kùránì wí ní gbogbo ìta Ànábì wí táwọn àlùfáà súnà wí yìí ẹ tún máa wá gbọ́ kàún kàún <laughs> lẹ́nu ẹlòmíì kàún kàún <laughs> ẹsẹ̀ ọmọ aláàbòmọ́ mi àmọ́ bàbá ṣe ń kejì ló ti yanjú ẹ nì bẹ́ẹ̀ ọba ti jẹ́ muhajiri tó jẹ́ ansọ́rí tí ó sì sunu rọ́bà nẹ́kífẹ́rì lànà wàlẹ́ ìhùwà nínú aládìí na sábà kú náà ọ̀rọ̀ rẹ̀ padà sórí ọ̀rọ̀ Imamu Maliki li yugidha bihimul kufar àti màbí ọ̀wà li yugidha bihimul ọlọ́ọ̀tì ní àwọn sàbí ọmọ bí kébèrè mú ni àyà Kùránì ní fa olúwa láwọn sọ̀hábí ànábì tani wọ́n máa rí wọn tí wọ́n máa bí tani wọ́n máa gbọ́n pa wọn tí wọ́n máa bí olúwa ní kò fáànù àtẹnjẹ́ ọmọ sàdúrà lọ́lọ́run ti dùn ìhun àwọn mọ̀mìnì ni pé rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ẹ̀rí nu àwọn ọ̀rọ̀ jégbe jégbe tí mo wí yìí kódà mo àwọn kan kalẹ̀ ń bí pé kọ́mọ́dà bí ìgbà tí ń parọ́ mọ́ yàn àmọ́ àti ká gan wú lẹ́nu yàn wallahi àti ká àwọn ọ̀rọ̀ bú tíṣetọ́ ni tó yẹyin sí la ká yẹ lomiin kódà tẹ lomiin kọ kalẹ̀ nù tíra tí wọ́n wá rí wọ́n wá rí nù àwọn ọmọ ìyá wa tá a jọ ń sọ èdè kan náà yìí wọ́n sì ra àwọn kan náà wọ́n da orí wọn rú bẹ́ẹ̀ ìwọ náà wò ó bó ni ó báyìí bó ló ṣe báyìí ọ̀rọ̀ náà mo ti wí ó kọ́dọ̀ wú o lẹ́nu àmọ́ ń wàá irú bí mo ti mú ọ̀rọ̀ bàbá ṣèǹkìtì wa lẹ́ẹ̀kan tó dàbí pé ọ sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ ọ̀kan náà àwọn àlùfáà wa alimami Sha'bi nínú àwọn tí ó dé lẹ́yìn àwọn sọ̀hábì ni àwọn tábìlì alimami shaabi, rahimahullah ó gbajúmọ̀ púpọ̀ ẹlẹ́kẹ̀ wo bí màmú bí màmú ṣáàbì ti wí. ó ní fúdìlákì yahudu wà nasọ́rọ́ alàbọ̀ fídọ̀tì bìfàsílàtẹ̀. sùgìlátì yahudu man khayru man khayru ahli millatikum qalu ashabu musa. وسئلت النصارى من خير أهل ملتكم قالوا حواري عيسى وسئل جراحهم من شر أهل ملتكم قالوا أصحاب محمد صلى الله عليه وسلم الإمام الشعبي ni wọ́n bi àwọn Yahudi pé ah ta ń lọ́lá jù nú àwọn ìjọ tìǹ ọ̀nà àtàní àtúnlọ́lá ju àwọn ọmọ kéwà nẹ́bí Musa àwọn sàábé anabi musa lọ àwọn lọ́lọ́lá ju èsì yahudi nù wọ́n bi àwọn nasọ́ra tá ń lọ́lá ju nù ẹ̀yin náà wọ́n ní hawari yóò ẹyisa àwọn hawari yóò nani àwọn sọhábìhì anabi isa ni wọ́n wá bi àwọn ará bí àwọn lọ́rọ̀ kan kan táwí ni talelere ibu dunu aliwu mayi làwọn sọhábì anabi ni sọlọlọ sẹrùbọlọ májè ṣètọ́ ni òye ẹyin sílà káyìyàn alimami sábẹ ni fọdùdè láti lè kọ́dà yahudi àti nasọ́ra bẹ́ẹ̀ tà wọn. alimami muhammad ibn abdul wahab wọn nà kọ́lá ọ̀rọ̀ kan látọ̀ ibn al-qayyim ọ̀rọ̀ làákà yìí wọn ni gbogbo ẹni tí ń bá ń wí kànkàn ń pa abubakar ń gbàdúgbò pé ah, ah, ọmọ tó máa ń tó ń wí ni olúwa sì wá dẹ àkekèé àtejò <laughs> àti jàǹbá àti gbogbo sífà tẹ̀ ń ròyìn àwọn sọ̀hábẹ́ yìí ọlọ́run wá ju ànábì rẹ̀ sáàrin kìnìún àtejò kò sì ṣàánú rẹ̀ fún ọdún mẹ́tàlélógún <laughs> wọ́n wá ń san yàn nítorí báwọn ti ń wínú o wọ́n ń san eléyìí san wọ́n lè léyìí san láàárọ̀ <laughs> eléyìí san rọ̀lẹ́ ọlọ́run sì ń wò rẹ̀ ó tún wá lọ tẹ́ wọ́n tó gbẹ̀yìn rẹ̀ wọ́n tún rú lé ẹ̀. àkàlà Ibn al mi ní kọ́lá kò make sense tẹ́ ẹ bá máa ń tẹ̀ ń wí. olúwa gbé ìtumọ̀ ẹ̀ ní pé àwọn káàtì ṣègbè àtẹjù àti nǹkan bẹ́ẹ̀ ti ń ròyìn wọn yìí ń sì ń yí láàrin wọn kò sí ráyè bọ́ ọlọ́run ò sì palẹ̀ wọn mẹ́fọ̀ twenty three years wọ́n tún wá rẹ́ yìn rẹ̀ wọ́n pè láàkà yìí lọ pé gbogbo ẹni náà máa ń wí jẹun kéwu ràn wọ́n báyìí fún ọ̀nà ajá ànámà ni wọ́n ń fa ọ lọ o kéèyàn ó tètè jára ẹ̀ gbá o pẹ̀lú àwọn àyàtà àti kàyí pẹ̀lú àwọn ahadith anabu muhammad sallallahu alaihi wa sallam tá a ti kàyí ọlọ́nkọ́ mọ́sá sàmìnà wa eléyìí ni. ìdájọ́ ẹni tí ń wí ń pa sọ̀hábì ànábì àti po rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ níjókòó yìí kọ́dà yóò wù mí ká tiẹ̀ wá ká jarọ́ ká mo ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ rí tẹ́lómi tí wọ́n gbé fún un tóun náà ẹn Abubakar Atali ẹlòmí bẹ́ẹ̀ lè pe wọn bá padàra wọn mọ àwọn yakari àti Muawiya òun ni eh, alimami lọ́kọ́ yóò gbà kéèsì tẹ áá àwọn káàdé jò yìí wọ́n sì ń fọmọ́ fún anabi anabi náà ń fọmọ́ wọn ẹ <laughs> eh, àbí wọ́n ń fọmọ́ fún anabi òun náà sì tún mọ́mọ́ rẹ̀ ń fi fún wọn ọ̀ka sì gbé àkekèé náà sì ni wọ́n. <laughs> kódé yìí ò nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ahlul bayti àtàwọn tí èsì ahlul bayti tọ́lẹ̀rí kọ́dà nù àwọn tíra tí èsì páàlù súnà lọ́kọ́ pẹ̀lú gbọ́lọ́mọkọ́ pẹ̀lú rẹ́fúrẹ́nsì rẹ̀ ń bí àwọn elétò fún wa àmọ́ ẹ̀fẹ̀ ká kàdí ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí jẹ́mi ìṣó. مظاهر المصاهرة بين الصحابة وأهل البيت nínú tí èèyàn máa fi mọ̀ pé kò síjà láàrin lamọ̀yìn kò síjà láàrin kíni lamọ̀yìn àwọn afáà wádìí débẹ̀ wọ́n ṣe rìsáàjì pé àwọn nǹkan wo ní pé ẹ̀sìn mi rọ <laughs> ẹ̀sìn mi kíni ẹ̀sìn mi rọ kò síjà láàrin lamẹ́yìn àti lamẹ́yìn wọn láàrẹ̀ ìmẹ̀nsán fakọ́sì méjì ó tóbi mẹ́rin fàtọ́ alákọ̀ọ́kọ́ ni pé bó tilẹ̀ wù kí èèyàn jẹ́ amukun mẹ́kọ̀ọ́ tó kò ní bímọ kọsọ ló kọ ọ̀tá rẹ̀ àbí ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ìgbé àwọn àfọwọ́sẹ̀ sùn náà wá ní ó kọ́ ọ ẹni tí tí tí tí inú mi ma tí ma tí inú mi ma ẹ tí bí mi lójú láyé yẹn sọmọ yìí. kọ́lá bẹ́ẹ̀ bá wà rẹ̀ ẹ̀dá kò lè ní wù. kọ́lá bẹ́ẹ̀ bá wà rẹ̀ ẹ̀dá rẹ̀ ẹ̀dá lásìkò ẹ̀dá kẹfẹ́ sọmọ mi ní sọmọ alọ jọ. láwùjọ kọ́lá bá jẹ́ àbá. arọ ọ̀nà táwọn afa fi jarọ́ nù o bẹ́ẹ̀ bá wo àwọn ahlul bayti táwọn kan ní ọ̀tá sọ̀hábẹ́ yòókù níwọ̀nyí. inú fagọ́s tó jáwọ́ ọmọ gbé rọ́ọ̀ni wọ́n ṣe ń sọ ó àwọn tẹ́ ẹ pè lọ́ta wọn yìí láwọn fact tó wà documented ẹ jẹ́ mention díẹ̀ factors méjì náà mọ́ ládàá kọ́. amirul mu'minin aliyu bin abi talib radiyallahu anhu táwọn kan ní táwọn nù àwọn tá a wíjẹ́ ọmọ sọ̀sọ́kúsọ sáwọn káwí fún wọn ẹni torí pé wọ́n ń tan ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni mo ní tí gbé fẹ́ lómi lòun náà kàn ń lọ́wádìí kọ́dà nù tíra wọn wípé Aliyu bin Abi Tọ́líbì obìmọ̀ tí ń jẹ́ Abubakar ibn Aliyi ibn Abi Tọ́líbì Abubakar ibn ẹ̀yọ́ nìkan kọ́ Aliyu tún wò sùn ọ̀sọ́mọ rẹ̀ kan ní Umaru ibn Ali ibn Abi Tọ́líbì kọ́dọ̀ sọ Usman ibn Ali. ibnu abi tọ́lì àwọn àkekè àti ẹ̀dùnú ara lè rọ táwọn afa fọ wọn fọ wọn fọ wọn fọ gba yẹn lórí ìbàdàn la wa yìí ni ọ̀rọ̀ sọ yorùbá jí wọn fọ gba yẹn gàdí kódà àwọn akọ̀tàn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ṣe pé ní bọ́yá rọ ni wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ máa àfihìm Hussein lọ́jọ́ tí wọ́n pa Hussein ní Karbala abubakar ibn ali ń bẹ pẹ̀lú ẹ̀ umar ibn ali wà pẹ̀lú ẹ̀ usman ibn ali ń bẹ kó dábàá pé gbẹ̀yìn bóyá àwọn yìí wọ́n bá òsè nìṣe ń bẹ recorded bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́ta ni wọ́n. ẹ̀sìn dájọ́. ẹ̀ẹ́dẹ́jì. الحسن ابن ابن علي الحسن ابن علي حسن وما علي رضي الله عنه حسن حسين يا شيخ nínú àwọn ìwádìí táwọn afa ìwádìí fi rinlẹ̀ pé nínú àwọn ọmọkùnrin tí Hasan bí Abubakar ibn al-Hasan ń bẹ nù wọn Umar ibn al-Hasan ń bẹ nù wọn òun ọ̀sán Uthmanu àmọ́ sọ Tọ́líhà ibn al-Hasan Tọ́líhà yìí nù àwọn táwọn ń pè lọ́ta náà nù o ọsọ abubakar bin al-hasan ọsọ umar bin al-hasan ọsọ tolhatu ibn al-hasan kódà ń gbọ́ lórí alḥusayn ibn ali radiyallahu anhu ibn anhuma ìwádìí fi rinlẹ̀ pé hussein sọkọsọ at least ọsàtẹn pé umaru ibn hussein ń bẹ nù àwọn ọmọ ẹ̀ umaru ibn hussein ń bẹ nù àwọn ọmọ hussein ọmọ ali ali ibn hussein tí wọ́n ń pè ní zainul abidin torí ẹlòmíì mọ́ máa ń pè é mùsùlùmí tí ọba máa ń ti ń ṣe ní ọmọ bá wọn bú jésù anabi Ọlọ́run la anabi isa o alùsùnà tọrọ ọba yé lòun náà máa bá wọn bú àbí ní ọmọ bú asa nìbú sẹni bú sẹnu là ábìlí náà ọgá rẹ ni wọn o sẹrí báwa àtàwọn nàṣọra ti rí wọn ẹn táwa gbà pa anabi isa tiwa bẹ́ẹ̀ ni àwọn táwọn ń gbàgbé tí wọn gbèrú nìlérọ ni ọgá tiwa ni wọn sọhábíà anabi ni wọn. So ali ibn al-Husayn tá à ń pè ní Zainul Abidin wọ́n ló bí ọmọbìnrin tó sọ ní Aisha bintu Ali bin ibn al-Husayn radiyallahu anhu aisha yìí ni wá àwọn ta ni wọn wí kàn ń kàn nínú àwọn ọ̀rọ̀ tí mo lọ jẹnu tèmi lọ ilé ká wọn sọ̀rọ̀ kọ̀rọ̀ wọn lòun lọ fún anabi nǹkan ìsìn tá anabi sallallahu alaihi wasallam qatalahumullah kódà nínú àwọn tàfàṣì rúra àwọn ẹni tá à ń wí wọn ní inna Allah ya'muru ya'murukum an tasbahu baqara sẹ́yìn baqara mẹ́wọ́ wọn ní Aisha olúwa ti ní ẹ pa ti pẹ́ yìí lẹ̀ ẹ ẹ màgbé mo ló àwọn ọ̀rọ̀ ń wúwo kọ́mọ́dà bíi ni ẹnu díẹ̀ jí pẹ̀lú rẹ́fúrẹ́ǹsì bí wọ́n ti wí yìí ẹ dákun àwọn tó wá rí báyìí ní ọwọ́ awòsàn yọ wà sọ àyíṣà torí pé à ń fẹlẹ́ yìí pé làákà ìdúgbò ẹni wọ́n ti tàn lọ àwọn ní àjẹ́ńdà mọ̀jẹ̀ wọn tàn ọ lọ mọ̀jẹ̀ wọn kó bọ̀ ọ́ nípa báyìí àgbàdo bá wọn nínú factors méjèèjì factor ẹlẹ́ẹ̀kejì táwọn afáà ní ìjọ gbọdọ̀ sí pẹ̀lú eléyìí wáyé wọn nínú táwọn rí ni pé àlùmọ̀sọ́ hara àlùmọ̀sọ́ musọhara. alimusọhara ìfẹ́ ọmọ ẹni ìfọmọ fún yẹn ọsọta mẹ àbọkàn bá tiẹ̀ ṣe èsì kò ní jù kan lọ àbí ẹmi àbá ti rí tàǹkà méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje àá kàkà ọkùnrin ọsọta láàrin fámìlì family tá à ń fọmọ fún táwa náà fi ọmọ wọn tá à ń fọmọ fún irú tí ń bẹ láàrin ahlul bayti àtàwọn abubakari umaru osmanu àtàwọn sọhábì anabi sallallahu alayhi wa sallam kàmú example díẹ̀ wà ń bẹ lẹ́yìn náà. aliyu bin abi tọ́líbi radiyallahu anhu gbogbo ala mọ̀ pé torí pé alhassan wali hussein nìkan lọ pọ́pùlà náà máa lé ni o àwọn máa lé pọ̀ o kọ́dà àwọn èyí tí èsè pé yà ń la wa fatima ló bí fáàlì ń bẹ nínú àwọn máa lé nínú àwọn tó gbajúmọ̀ ni wọn ni muhammadu ibn al wọn máa lé gbogbo wọn àmọ́ kọ́dà ọmọ tí nínú àwọn ọmọ tí yà ń la wa fatima gẹ́gẹ́ bí radiyallahu anha tí ń jágbúrò alhassan wal Husayn òun ni Ummu Kulthum Ummu Kulthum àbí bímọtọ sọ ní Ummu Kulthum tó jẹ́ pé yàrá wa Fatima náà ló lò ẹ dákun taba ni ta mọ̀ ta lọ́kọ rẹ̀ ǹjọ́ lè wá sí làákàyè wa Kulthum torí bẹ́ẹ̀ yẹn ọba parọ́ ọ̀pá mi tí yóò ti ń rí yẹn já o. wọ́n sọ àbúrò Hasan àti Hussein ti ń jẹ́ ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam ọkọ rẹ̀ ní Umar bin Khattab kọ́dà ìtàn pọ̀ Umar lọ́wọ́ àtọ̀rọ̀ ẹ̀ pé mo fẹ́ kí nǹkan kún tó so èmi yín pọ̀ nílé yìí ẹ̀rọ ilé tẹ̀yàn bínú ẹ̀. <laughs> wọ́n bínú òun náà. àbí wọ́n bínú òun náà. wọ́n bá tiẹ̀ fẹ́ tí wọ́n gbà fún un. tọ ẹ̀ẹ̀kejì nínú àwọn ọ̀gá wa àwọn gbà wọn lọ́gàá jáfàrú sọ́ọ̀dìk jáfàrú asọ́ọ̀dìk ẹlòmíì ó ti bínú jáfàrú sọ́ọ̀dìk gan lórí báwọn kan gbé ìwé ọ̀gá tiẹ̀ ní o inú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ànábì jáfàrú sọ́ọ̀dìk jáfàrù sọ́díkì ni ma dásà kan eléyìí kódà inú àwọn tíra tí ó jìnà tẹ́ ti rí Tabaqatul Huffaz tí Ìmáàmù Suyuti ṣe ń bẹ́ẹ̀ jáfàrù sọ́díkì a máa dá lásà pé waladani Abubakrin marratayn waladani Abubakrin ẹ̀ẹ́mẹ́jì làbúbákiri bí mi. Abubakar kan wọn lè ní o táwọn kan pè ní ejò àtọ káàdì Ja'faru Sadiq min ahli bayti ni waladani Abubakar marrate ẹ̀ẹ̀mejì l'Abubakar bí mi lọ́nà wo àṣé ìyá tó bí Ja'faru Sadiq tá ní Ummu Farwa Ummu Farwa ẹgbẹ́ta ló bí yìí. tambiya jafaru sọdik àwọn eléyìí téèyàn lè gúgù gan tó ń gan lè wá díẹ̀ ní o ìyá rẹ̀ Ummu Farwa yìí ọmọ alikọ́símù ibnu muhammadin ibnu abubakar siddiq ọmọ ọmọ ọmọ abubakar ló bí jafaru sọdik ntí òjé ká máa abubakar ní pé ọmọ kíni ọmọ àmọ́ ìyá rẹ̀ kọ́símù ló bí tí muhammadu ọmọ abubakar sèdè bí ó di mélòó ó dé ní. sàǹpé bẹ́ẹ̀ yẹn bá dún mẹ́rin tó ní grandfada mi ni abubakar sèdè ọtọ́ sí lẹ́nu àbí ọtọ́ sí òun wá lọ́nà kan tiẹ̀ ká abubakar fi jẹ́ grandfada òun ìtumọ̀ abubakar bí mi ní ẹ̀ẹ̀mejì nù. ìtàn tún pé wà ó mọ̀ ha ìyá tó bí ó mọ̀ faruwa ìyá tó bí kíni tí ó máa jẹ́ grandmother fún jaafar asọ́díkù hiya bintu abdulrahman ibn abi bakri ni siddiq ọmọ mi ta abubakar bi ti ń jẹ́ abdulrahman òun ló bí ìyá ìyá jaafar asọ́díkù sẹ́rí pé lóòótọ́ wàládà ní abubakar maratayi lẹ́ẹ̀mejì ọjọ́ ti lọ but eléyìí gan léyìí tẹ̀mí gan kọ́ ń bì í ó tó samples mẹ́jọ ìpè àá ẹ̀sìn lọ́tà ń bẹ láàrin wọn wọ́n sì ń ṣerú eléyìí torí náà ọlọ́run kọ́ mọ́sá àsàmánà wa o àwa tí ọlọ́run ò tí ì jẹ́ kí a sínà ọlọ́run ò ní já sínà gbogbo ẹni tó ti ṣe mistake iléèwé wọn ti mú ẹlòmíì ẹnu dùn wọn máa ń tí wọn ó gbé fún un irú fáàtì yìí wọ́n tọ́jú rẹ̀ lọ́wọ́ ya ẹ̀rá kan ṣé ó lè ó sì pọ́sibú pẹ̀lú ogun tẹ̀ ń yí ẹ́ ọba gbogbo ẹ̀ ni pé Abubakar Siddiq òun ló bí Aisha ìyàwó anabi sallallahu alaihi wasallam ah, ah. ẹ̀rá kan ṣe èèyàn èèyàn fẹ́ ọmọ ẹ̀yàn kọ́mọ yìí pé ìfẹ́ kan bẹ láàrin wọn umar bin al-khattabi ló bí hafsọ ìyàwó anabi kejì osmanu tí òun ọlọ́mọ tó lè fi fún anabi anabi wàá fi ọmọ méjì fún un ẹ̀rákùn ìfẹ́ ní dojú ẹ̀ àbí ò dojú ẹ̀ anabi fọmọ kan fún bó ṣe jọ́ ọmọ méjì nù o ọmọ yẹn dẹ̀ fú ìyàwó osmanu kú tí ń jọ́ ọmọ bíbí inú anabi sallallahu alaihi wasallam. sọ́rí sọ̀rọ̀. náà. wọ́n ní ọwọ́ àná tẹ̀lé pé tó ń bá ní kẹta. àà ń bọ̀ wá bẹ̀rẹ̀ ni ọmọ ìmọ̀kànfẹ́ ká ká understand yẹ báwa bá lè dẹ́rù ẹ̀ wò lónìí kábi wa wò. anabi fi.